أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته إلى تقين سيدان لكني رويناني كل الأدعية والأفكار àgbọ́yé nípa àwọn àdúrà ṣíṣe àti ìsẹ̀mẹ́tì ọlọ́wọ́n ọba wọ́n máa ń sàlàyé fún wa pé pàápàá jùlọ ìjọ yìí sọ ọ̀pọ̀lọpọ̀ náà ní kọ̀rọ̀ àdúrà àti àṣà tí kọ́kọ́ ti sọnù nìyẹn àṣà wọn sàlàyé fún wa bóòlù àti máa ṣàdúrà irú àwọn àdúrà wọn láti máa ṣe bóòlù àti máa tẹ̀ ọlọ́wọ́ ọba ìkọ́ nígbà tó ní fọ́ níkà lọ́wọ́ fún níkọ̀ àṣà ń sọ̀kùnmá lọ́wọ́ lẹ́yìn náà ìtọ́ka sí àwọn àtúmọ̀ rẹ̀ àti ń kàá lọ ìsáni kààlà al'allama ibn kayyim rahimahullah wani àfáwà ibn kayyim maliki ibn tèmíyà ni ibn kayyim ó ní ọ́n sọ báyìí pé al'allama ẹn tó ní masakọ́ ni ìtumọ̀ rẹ̀ ni asma'u rabbu ní ọba tó gbé jùlọ ọba tó tóbi jùlọ kò ló asúmọ́ olùmọ́dé gbogbo ẹ̀yìn ni ọlọ́wọ́ ọba tí ọmọ ẹ̀jẹ̀ yìí fún ọlọ́wọ́ ọba lọ́wọ́ kára alfáàdà mọ̀jìládà tẹ̀lé dáàmà ánilá lámìyẹ́ dìlọ alàlùmọ́dé kí wáyé pé ó kàn jẹ́ kó nítumọ̀ tó ń tó àti ẹ̀yìn قد وصف الله بأنها الحسنى كلها كلها الله سبحانه وتعالى òun gán ròyìn pé gbogbo orúkọ òun lọ́dẹ̀wà àpáàl ọlọ́wọ́ bá ń sọ ní sọ́tún àráf àyà 180 báyìí pé wọlìláìrà asìmá alhusna ọlọ́run ló lórúkọ tó rẹwà jùlọ àwọn orúkọ tó rẹwà jùlọ tọ́lọ́wọ́ bá ní ọdún bí ha ẹ máa fa àwọn orúkọ ìkọwàtí ìjọ́nà máa kánú ya àmàlò wọ́n jẹ ìyà tí wọ́n ṣe ní ṣe wọ́n ni máa sanwọ́n lẹ́sàn tí wọ́n ṣe ní ṣe ayé alamtakun ọ̀sùnà bí mọ́jọ́ tó láwù kúrò bá jẹ́ ìtọ́rẹwà nítorí àtìké rahman alkarim ṣe kíkà nìkan ìròyìn tó péye arrahman náà ọba arrahman ọba àjọkẹ́ ayé ìṣùgbà musulmi nìkan ní ọkẹ̀ kìfì nìkan kẹ amẹ́l kó yóò kẹun kálùkù ayé arrahim ọlọ́mọbùn ní yàdéhùn rẹ̀ àwọn mùmìnì nìkan ní ọkẹ̀ gbangba alkiyama ọlọ́mọdé àti wọn mùmìnì òdòdó ọlọ́ba yàní ń tọ́ka sí àwọn àtúmọ̀ ولهذا لما سمع بعض العرب قارئا يقرأ لو فا àwọn larba o ku lo kan gbe bala àwọn gbo larba dáadáa ti àwọn Yorùbá àwọn Yorùbá gbo ku wo gbo ah Yorùbá da so gbe gbo la ile ko ni àwọn are ko dun agboro ni o ma ba je ko ba Yorùbá je gan ni o dun ba Yorùbá je ta won ni o ma baba si a olum ta furuji an je nanas aba lo si ku wo ba da mo ma wa kan ya furu liri wọ́n ní agbọ́gbọ́n ah, ìgbà ìjẹ́ ìmọ̀ ló kọ́ rẹ̀ mo ní ah, anas and not aláàdì wa tùwá wíwá ní ẹ̀dá yìí ẹ̀rẹ́ ìkún wọ̀nyí àwọn ìjẹ̀bú ti gbàmù gẹ́mọ́ yìí lọ wọ́n ní ọmọ jẹ́ anas oní and not ó ti tẹ́ pé ṣèkó ó pè ọmọ bá kó tó wa à ń gbé lájà yìí bá ọ̀rọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú òwe kọ̀ọ̀kan ni wọ́n máa fún lóúnjẹ ó ní ah! á ẹgbẹ́ ń wọn oúnjẹ fún bí ẹlẹ́wọ̀n báyìí bí ẹlẹ́wọ̀n máa ń wọn oúnjẹ fún ẹ̀ gbọ́dọ̀ kàrẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́ bá pàdé wọ́n ní bóòlù iṣẹ́ lórí àjàdí ọ̀nkàwáyà bí ẹ̀sìn ni kò sí ọ̀rọ̀ kan bí ọ̀sùn tí ò ní fi gẹ́gẹ́ sí àwọn tó ń gbé yorùbá nù ó ní yé wa bẹ́ẹ̀ làwọn aróko àwọn alábáwọn àwọn akójà lọ wọ́n á bí nìkan kàkùn áàlì wani والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله وني والله غفور رحيم قلت أفعلين كل أربعة قال ليس هذا من كلام الله قل يجب ويك فرلون الله يجب أن يكون الله يجب أن غفور رحيم فقال الله فرجي سبيل رحيم يجب أن يكون الله sípàtò fọ́lọ̀n bí áyà ẹkọ̀ bá mú kọmáàtì tí umma ẹlòmí umma sọ wọn sọ ala umma aizal islam wal muslimin wa zilla shirka mushrikin ya rahmar rahim aina ya rahmar rahim huna ya akhi ko ba mu be ya aziz ya jalal ko la bara ala lu mbew o ni ko bara wa ìfìrí wọn ko ya rahmar rahim aina ya rahmar rahim ko ni yema lo kolon lo tó wà munasib pẹ̀lú ko to ko so ni رمي رميي قل يا اللهم اعز الاسلام والمسلمين واكني واذل شرك المشرك ودمر اعداءك اعداء الاسلام وانصر عبادك الصالحين قوي يا عزيز يا جلال يا رحيم يا رؤوف اي هذا كنت انا رؤوف لله اي lábára ìbáṣọ́ gbogbo ìdíyẹ kárí òyàkó wọ̀sáàrí wọ̀sáàrí olùlọ́kùnrin àti olè lóbìnrin ọwọ́ àìrí ẹ̀hùn máa tí láti mú wọn ẹgbẹ́ ọwọ́ wọn méjì ẹgbẹ́ àwọn méjì ẹgbẹ́ ìmírò ilẹ̀ sáàrí wọ̀sáàrí ẹgbẹ́ ọwọ́ wọn yàní àwọn méjì àti olùlọ́kùnrin àti olè lóbìnrin náà ṣèzára bí máa káfàbà ilé ọmọ طبعا والله غفور رحيم فقال قال ربما ليس هذا من كلام الله قال القارئ الدين قرآن قال تقذب بكلام الله سمع قرآن الله نيروني قال لا ولكن ليس هذا بكلام الله ليس ويو صلى الله عليه وسلم فعال إلى حفظه الله قرآن فين كون حزوري وقرأ والله عزيز حكيم والله عزيز وبقى الأكبراني قوية الأكبراني gbogbo agbára àti ẹ̀mí hakim ọba tí kọ́ ọgbọ́n ti ẹni ọmọ pé n tí ká olùkó lẹ́nu ó ní ẹwà lọ́wọ́ rí olùwó ti bí tí kí ṣe ọ̀gá fóró rahim yẹn fàkàrà arábí sọdọ́kùtà ní kí o ti dédé ó ní ẹwà sọdọ́kùtà ilé ìṣòro dédé azza wa hakama bẹ́ẹ̀ ni ọlọ́run bọ̀ lágbára ni ọba ilé tó ní gbogbo wisdom ti ẹni ọ̀pọ̀ta lọ́wọ́ fi kọ́tọ̀ wọ́ yẹn wọ́n fi owó tí ń jalè wọ́n fi kọ́ọ̀tẹ̀ wọ́n lọ́wọ́ gbọ́dọ̀ wọ́n rahima lámà kọ́tà wọ́n gbọ́ ara wọ́n fojú ní ìṣẹ̀dá fún ẹ̀ wọ́n ti gé ọwọ́ ẹ̀ wọ́n lè hàdà ìdá kùtùntà ayat rahama bí ismin azad aw bi abs zahara tanafur qadan wọ́n lọ́mọ intizamiya pàtó kí ẹ bá parí àyà rahama ibi tẹ́ kọ́rọ̀ ìyà lọ sọ́bọ̀ wa wá fi parí ẹ̀ pẹ̀lú rahama then ọkùnrin sọ̀rọ̀ rahama wá sọ wá sọ pé wá alam ẹ̀kìtì àwọn rahamu ya azizu ya kawí àà ya gafuru rahim ó di wa هو تنافر رأيك القرآن وعلم الانتلاق ونسكن بينه إلينا رأي ابن قيم رحمه الله ولعاما تبين تبين أن الفام أسماء الله الحسنى ومن معانيها أساس لا بد منه بتحقيق قول الله قول الله في في وقت في هوا أن فهم أسماء الله كي أجبوا إياه وروكوا الله وبا على خط الجبواني وإلم معاني كي لما ثم تقلقوا تقعسي أساس هو جانب لا بد منه فيهما لتحقيق قول تعالى ولله الأسماء الحسنى فادعوه بها الله بلو ده وكو صلى الله إما الله بلو وكو صلى الله فالدعاء الله بأسماء الذي أمر به في هذه الآية إنما يكون ويتحقق إذا علم الداعي معاني هذه الأسماء التي جاء الله بها ما يقول ما سوى بأس الله فقال الله رقوة تقع سيغمان آية لك عليه yóò máa jẹ́ dòdò yóò máa jẹ́ pàtó rẹ̀ tí ẹni tí ń kọ́ ọmọ tó máa túnmọ̀ tó ń wí túnmọ̀ tó ń tọrọ ọdẹ máa túnmọ̀ tó ń pè máa ní àdìl asma ọdẹ máa túnmọ̀ àwọn orúkọ ọlọ́wọ́ bá yìí subhanahu wa ta'ala alladhi da'a Allah bí àti ìtìlọ́ọ̀bà fa in lam yakun aliman bi ma'aniha tí wọ́n máa túnmọ̀ orúkọ ọlọ́wọ́ bá lima yaj'alu fi du'a'i ismun bi ghayri mawtinihi yóò máa mú àwọn orúkọ wa ọlọ́wọ́ ya níbi bí tí ó ti bá mú ó dí yíwa bí a ní yá símú tọ́lábì rahama bí i sinmi azar kí ọkùn tí ma tọrọ àánú ọdún tí ma parí ọkọ̀ ọlọ́wà ya yọ ní alama iraham ni ya wallahu ghafur rahim wallahu sidilai ya da shadidu li ikab ko wani ọlọ́wà ba sanu ni alọ́ba tí ma fi àjẹ́ bọ́lọ́wọ́ ló wà dé ọ̀pọ̀lọpọ̀ ó yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa báwọn asàbí kó lórí kejì wàrà èsì kò lè gẹ́rì màá òtí nìyí ó mú kọ́ ẹ wá ní kí ọ̀tọ́ sí ni kàánì yá ti mú tẹ́lẹ̀ bìrù rahama bí ismu na azab awo bi at fayanzur fayanzur tanafur fi kalam yóò kọ́ ọ̀rọ̀ yẹn kọlu máa wọn wọ́n mi intizam kò ní sígbà nizam kò sí tún bẹ́ẹ̀. يتدبر العادية الواردة في القرآن القرآن أو في سنة النبي صلى الله عليه وسلم أبن سنة نبي محمد صلى الله عليه وسلم أنه ما من دعاه منها يقول أتوان القرآن في سنة وسلم يختم بشيء من أسماء الله الحسنى إلا ويكون في ذلك الاسم ارتباط ومتناسب ما الدعاء المطلوب الله أكبر ويقول نسيك كلمة nínú orúkọ náà wà tó dé lọ́wọ́ báyìí ilẹ̀ ọ̀yẹ̀ kúnnù bẹ́ẹ̀rẹ̀ kan ìsìn orúkọ tó ń parí ọ̀rọ̀ àdúrà yẹn irtibat àti kọ́ wà láàrin rẹ̀ wọ́n so papọ̀ máa kí ni mọ̀tánásì bọ́dẹ̀ sí déédéé máa dùn àpòlọ́ àdúrà fi ń sọ ní sí pé ẹwà لا تزغ قلوبنا ربنا إذا حييتنا وهب لنا إلا ذكر هب لنا لو إنك أنت الوهاب هب لنا أنت الوهاب أدوى القوى ناس بشرف ولا ما شرنا تعمليا ودي نعم ودي أدي أدي أدي لوني اتباد رب كقولي كقوله تعالى منه ربنا تقبل منا إنك سميع عليم الله اكبر pẹ̀lú àwọn àyè tuntun wọn náà lọ bí tó máa gbọ́rọ̀ tó máa gbọ́rọ̀ àlú ẹ̀kọ́ ni ó ti lérí àlú ẹ̀kọ́ ni àwọn ọ̀nà àtàkàbọ́mì náà nígbà kàwíyù àrùn kẹyà àfi wọ́n kàwíyù àrùn wọ́n àfi húnà àkúwà náà lórí ní húnà ala hunuru da kuma rahama ó di yawa wallahu ta'ala alam وقول ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين قالوا أبا وعبه يبو فاغفر لنا وافرج وعبه warhamna sanuwa innaka anta wa anta khairur rahimin gbọ́dọ̀ dáàbì kí kan fa ọ̀rọ̀ ńjọ́ kan náà fọ́nà pé yẹn ti fọ́rọ̀ yìí pé gbọ́dọ̀ fúnra iṣẹ́ rí sọ̀rọ̀ kan náà fa mú ayàrá fi lọ́nà pé rọ́bẹ̀rẹ̀ àmìnà ọlọ́pàá gbẹ̀gbọ́ fáwọ̀ ìfáwọ̀ tààkébìrì wọ́n torí ìmẹ́lì ta ní kò fún ìjìwà ọjọ́ bẹ́ kí ni ìjọlọ́ ọba nù ọ̀rọ̀hánà kó wá tó wá sànú wa wà á ń ta ربنا عشك بيننا وبين قومنا ọlọ́ọ̀ba àwọn èèyàn tó ń fọ́ àlọ́ alẹ́ ìkìyà láàrin wa pẹ̀lú wọn bìlà hàk وأنت خير الفاتحين وبعد ما تتسجع جلو أو مبتدي له يوسف على سوى وناوي ذلك من الآيات يجب أنه آية ثم إن الدعاء الله بأسمائه لدينا كل واجد يجب إما تقولون بقولون ورقوري ناول الدعاء المسألة إما قسنوا أو رقوا أو الدعاء فيه في القرآن ولهم والدعاء الثناء nínú ọjọ́ àdúrà ẹni ọlọ́ọ̀ba wọ̀dùbọ̀ á ọ̀tọ̀ àbúdó àti àdúrà ìjọsìn fọlọ́ọ̀ba àwọn afáàní àdúrà mi lọ́wọ́ kámúyẹ̀ nǹkan tó dùn á sí ìlàdúrà pèsè àfáàní lọ́rọ̀ bíi ìzò tó wọ́n lọ́wọ́ àdáhùn báwọn ni wọ́n dé wọ́n àdúrà mas'ala àti àdúrà ìbádà sílẹ̀ rí kílẹ̀ rí àdúwà mas'ala àti ọ̀gá ní àá ah, sheik uh, hassan ẹni àdúwà kúrìdì àdúwà olùmas'ala àbí àdúwà olùdádá olùkúwájú àdúwà mas'ala kílẹ̀ rí hmm? eh, mas'ala dàmẹ́ àjẹ́bí ìdádá mas'ala dàmẹ́ ẹ mú ìtò kí yóò mú wa mas'ala wa yóò mú tó àbúrò ìdádá wa yóò mú mas'ala wa Qur'an mhm. ṣé wọ́n fẹ́ lo dọ́kítà fún wa mẹ́rin ẹgbẹ́ lo abẹ́rẹ́ uh, fún wa mẹ́rin wọ́n yìí la alaka ìgbà mas'ala ìbádi àní ìbádi ìbádà kọ̀lọ̀kọ̀lọ̀ àwọn náà wọ́n tó fi ìgbà yìí ara gbogbo duwawo kiri ni duwawo mas'ala ni إياك نعبد وإياك نستعين إياك نعبد عبادة نستعين مسألة إياك نعبد أسواتهم أمنا لبي فاتحة ودي دعاء المسألة إياك نعبد عبادة وإياك نستعين أي أنت نسأل منك دعاء العبادة دعاء المسألة دعاء العبادة ودعاء المسألة ده ميدان بابو إذن آه، آه، الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك عبادة اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم مسألة بتروح ìtọ́wà wà láàrin wọn náà gini ìyáka na abdu wa ìyáka na sàmàrí ó ti yé ṣe wo kìrù tó wà lẹ́sọ́rọ̀ àti ìrìnjò ní ṣègìrì ẹ̀dùn àgbẹ̀ kí ni fójá rẹ̀ ha tó bùrọ̀ ha nà kùnrin mùsàkùn àbẹ̀ wá sí jò ní ní wọ́n ti yọkú wájú lé wa mọ̀tọ́ fi yọkú lójú àlúwẹ́dúlé wọn

ó di wà very very important kúrò mú dáfọ́rọ̀ èyí wa náà ẹ wá sọ́jú òní ìpẹ́ yìí kọ́tà fìdíbẹ̀ ẹ̀bí ló pẹ́yìn lẹ́fì síbẹ̀ ní gbígbé lọ yìí náà ẹ́ ọ̀ kí náà wí في بيان ذلك يقول ابن قيم رحمه الله قل لا إله إليه لفنا فاوى ابن قيم رحمه الله وهو سبحانه يدعو بعباده إلى أن يعرفوا بأسمائه وصفاته ويثنوا عليه بها ni ọlọ́wọ́ bá tó mọ́ jùlọ ń ti àwọn ẹrú ẹ̀ kíkọ́mà kámọ̀ orúkọ òun yàrí tó kọ́ mọ̀ orúkọ òun bí àsìmá ìtọ́lọ̀ kámọ̀ kọ́lámọ̀ orúkọ òun àtàwọn aròyìn òun ẹ̀yọ́ tínú aléyìí bí ha kíkọ́mà fi yí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dáàkúdó bí hadhihim min ubudiyatihi kó lè bá mú ìpín wọn nínú ìjẹ́rú ọlọ́wọ́n bá ọ̀bùdíyà náà ni olóhíyà ó ní amákìtì tàwídì olóhíyà amákìtì tàwídì ọ̀bùdíyà wọ̀húwà ìjẹ́rú ọlọ́wọ́n bá wọ̀wọ́ subhanahu wa ta'ala bi mhm. yuhibbu mawjibu asma'ihi wa sifatihi ó nífẹ̀ẹ́ àwọn orúkọ rẹ̀ tó dọ̀nà àtàwọn ìròyìn wọ́n alimun yuhibbu ọlọ́ọ̀bá onímọ̀ ní oníkì gbogbo onímọ̀ dawalu yuhibbu kullu dawal ma tọrọ ní oníkì gbogbo onímọ̀ tọrọ wítìrò yuhibbu wítìrò bá aṣọ ní oníkì gbogbo aṣọ jamilu yuhibbu jimali ọba tó yáyì ní oníkì gbogbo yáyì afuwon yuhibbu al'afuwa wa ali ọlọ́ọ̀bá onímọ̀ tọrọ ní oníkì gbogbo onímọ̀ hayiyun yuhibbul haya ọba tó ní tìjú ní máa ti kuma nípa àwọn ní tìjú wa ahàlẹ̀ àtàwọn ní tìjú barron yuhibbul abrar ọba dáadáa ni wọ́n ní ká tó dáa ìwà dáadáa wọ́n ní fẹ́rẹ̀ shakuru yuhibbul shakiri ọba tó máa dúpẹ́ ni wọ́n ní tìjú máa dúpẹ́ lọ́wọ́ wa saburu yuhibbul sabirin ọba tó alá ọdún sùúrù ni ó halimun yuhibbul al'ilm ọba onífaradà ni ó ní sàwọn tó máa الى آخر كلامه رحمه الله قريره الشيخ محمد ابن كيم رحمه الله ثم أيضا من أهم ما ينبغي أن ينتهي به المسلم في هذا الباب العظيم لينا أنت توافق تحكيجه أنت مسلمي تاريخي إنه باب تنتهي أن يحذر أشد الحذر فيها الصراني لي صورة ديكو صورة جاء لسبيل الملحدين وزميرنا الله wọn yọ ọkọ lọba ti dùn Quran wọn ọmọ ẹ̀rọ tó máa yọrọ lọba wọn fi àbẹ̀wáàtì ní wẹ́tẹ̀ àbẹ̀fáàtì àbẹ̀fáàtì àgbà ilé fẹ́tì kankan wọn kọ̀ ọ̀rọ̀ yìí kọ́ lọ́ọ̀bà ni kì í ṣe eré múlẹ̀ṣẹ̀ ni ìgbà eré ni wọ́n ṣe ọ̀rọ̀ ọlọ́run ti dé ibi ṣeré ó di eré ṣe ìfọ̀n ìṣẹ̀lẹ̀ ní ẹ̀rọ mi ṣe ó di eyín ó di yé wa gbẹ́bà ṣẹ́dọ̀ اسماء الله الذين تعودهم الله في هذه الآية نطلعهم لرفوا إنه آية هي لأنهم سيجزون ما كانوا يعملون قالوا لهم معروف ولا تنتم شيء هم أصناف وأنواع ولا يقع يقولوا لي نوان كما وصف الإلحاد قالوا يقوى قوة ملحد نوان أما يرى نوبة تفرقت بهم طرقوا ọ̀rú ojú ọ̀nà tó ń gbà yọ̀rọ̀ lọ́ba pọ̀ wọn àádọ́ mọ̀ọ́dọ́ mọ̀hìm nípa tọ́pìkì tó wà very very important nípa ẹ̀kọ́nù àdúgbò àti nìṣàlá ọ̀nà ní nẹ́ẹ̀sì pèkì wa pẹ̀lú ògbọ́rọ̀ ọba wọ́n á kẹ́ dáwà náà àni alhamdulillahi rabbil alamin ìsáré ọ̀rọ̀ wa náà ni pé àdúrà wa náà ni pé ó وبركاته أفايا عبد الرزاق ابن عبد المحسن البدر أفا كان بإنه أفا زتام ككاليك كو كو كو كو كو كو أفا يبعث تراكا كواكني رفق أهل السنة لأهل السنة من كلا هي كريب فبلا تكريبان بالبوكلا تكريبان من رفقا أهل السنة لأهل السنة كيف يمكن أن السنة كيف tí ma kàwọn ní àwọn súnà ní bídá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rifkẹ́lì ahàlì súnà lè ahàlì súnà wọ́n sọ báyìí ẹlọ́n tí a kọ́ yẹn wí ẹlọ́n tí ma kàtírà yẹn ó ti di omi bídá tí ma kàtírà rifkẹ́lì ọkọ̀ bẹ́ẹ̀ lé àwọn olùfọwọ́mọlé kí wọ́n ìgbà pàdé bẹ́ẹ̀ o ìgbà pàdé bẹ́ẹ̀ ó di wa wọ́n máa mú nǹkan lé kàkàkàkàkàkàkà gbẹ̀ náà zero náà ó di ìmọ̀ mú nǹkan lẹ̀ يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا ó di yéé gàgà lérò dòdì gbogbo gàgàgà mọ́mọ́ gàgàgà ó di yéé nà wàhálàkùn sàlám dùnà lọ́wọ́ bá sọ̀tún ni kọ́ọ̀dù ó ní gbogbo dájẹ́ bí kíkà márùn-ún méje mẹ́sàn-án ó ní kíkà ìnàlá wítìrì yóò abúlé ọba kìí sóni kọ́ bá bá ṣe nǹkan tó bá ti lẹ́yọ̀ kan bó ti ní mẹ́ta bó ti ní márùn inú kí dáa sóni. ilẹ̀ yóò bí bí náà wọ́n á lóyún sára bẹ̀rẹ̀. du'a ul ibada wa du'a ul mas'ala. du'a ul ibada ni lè wá nídùú àwọn tó lágbà ní ló pé ìsinmi bí àdúrà ni àmọ́ àìbádà ni àmọ́ àdúrà ni ó mú wa bá wọn ní sọ̀rọ̀ mọ́ gbọ́tọ̀ àwọn fún wa pé ilé ìyọ̀rọ̀ tó mọ́ àìdù àwọn tó là nígbà ó pé ìsinmi tí ìlú ojú àmì èdè kẹtẹ wọn sọ ni wọn náà láti ìlú wọn láti ìlú tó pèlú wọn báyìí. ẹ̀mú ẹ̀sẹ̀ pé òyà fọ́ká lówó àwọn bá àtúnwá pé wọ́n kàn fẹ́ gbogbo àwọn olùmọ̀sára tó kàn gbogbo ọ̀rùn wọn ga mo sọ pé ń pẹ̀lú àwọn àdó àwọn àtọ́ àwọn ènìyàn they are great ọlọ́wọ́ bá máa máa gbé wọn kalẹ̀ christian kí bá ronú kan ronú wọn rí pé ah ìmọ̀ wọn àti ronú wọn kó gbà kí nǹkan tó ní ìpínlẹ̀ ọ̀gá jókòó kọ́ ọ̀kan máa lọ pé eré yìí la ara ọ̀ tó múlẹ̀ àdúgbò yẹn wá fún ọ̀gá òwò ṣùgbọ́n àdéhìí ọ̀kan òníkan náà ni òun náà lù àwọn olùmọ̀sára wà wà á múlẹ̀ àdúgbò kan ó rí ọlọ́run mẹ́rin tí wọ́n mọ̀ fún wa ó dára dúró. mo mọ̀ mọ̀ wá mo mọ̀ wá mo mọ̀ wá ọlọ́run bá aṣọ ó ní ìfẹ́ aṣọ ìṣẹ́ ó ní ìfẹ́ nǹkan aṣọ. iná láà wítìrì yóò ẹgbẹ̀rún wítìrà. Mm ọ̀fọ́dún fún alúgbé olú bá ní kòkò nínú àwọn ọdún ọdún méjì o fún àwọn ọdún wọ́n tó yí kan tó pé ọ́ọ̀dù lè ṣe máa ti kó nípa ẹgbẹ́ ẹgbẹ́ Báwo ká tẹ́sẹ̀ di wa wọ̀n? Wọ́n tẹ́sẹ̀ di wa pé ẹgbẹ́ ọ̀kan náà làkó. Wọ́n fún ọ̀rọ̀ bèèrè ìhújà bá, yàrá àti òun nínú ìhújà. Ó lè tí màá lórí nínú ìlú sọmọ tí ń dùn dájú rẹ̀ pé wọ́n lòun gá ẹyọ kankan ní kàtó nígbà náà sí ni. Tó ó lè kó lẹ́yọ kankan sí mẹ́ta, ó di wa. Ààrẹ sọ́kú méjì láàrin ọ̀sẹ̀ kan ṣé ọkàn lónìí àbí ilé ẹ̀kọ́ ni bùrọ̀ àbẹ̀tí rì á ó lè mú obìnrin ó lè mú. Naam. Lórí ọ̀rọ̀ àtàwọn ìmọ̀tàkìlá àti Dùwá wọlé ìbádà. Àwọn bá kọ̀ bá mu. Àwọn bá kọ̀ bá mu. Bẹ́ẹ̀ni, ó máa dúró àyè. Ó ti sọ̀rọ̀ àti wọ́n ti sọ̀rọ̀ ìdílé máa ń kí ọlọ́ọ̀bá lọ wọ́n ní yá Allah yá Allah wọ́n ní lọ́gbọ̀ àmín àmín kò sẹ́ẹ̀lì fún tàlàkọ́ yìí táwọn fún kò sẹ́ẹ̀lì fún tàlàkọ́ yìí ẹ̀fí abdulbasit abdulsamad ní wọn kọ́ akẹ́wà báyìí òun ní ọkọ̀ jẹ́ kọ́rí àtọ́kù gbogbo àgbáyé gbà gbogbo ara làwọn ní ìsáwílé làwọn sùdẹ́ ìdílé nìkan ní wọn kọ́ ọmọlẹ́yìn àbùdá ti tìlú wọn ó di wa bàbá yẹn ga òun ni tó bá lóhun lọ́bá yóò ti lóhun ọ̀bá yìí àmọ́ gbogbo ẹ̀ náà ó parí bá olè bẹ̀rẹ̀ sí ìdá ẹlẹ́kọ̀ọ́kọ̀ bẹ̀rẹ̀ sí ìdá ni ọba tó ṣe kìlá àti gbogbo ẹ̀ sọkún nìsín ó di olè bẹ̀rẹ̀ sí ìdá ẹ̀kẹ́rẹ́ tí ń dẹ́ni wọ́n ní ọ̀kan wọn ṣe àwọn akásùn kan wáyáyì ọwá gbìlọ̀ fún kí abẹ́gbẹ̀ ìgbẹ̀lú ìgbẹ̀lú báyìí ọ̀gá ọ̀gá kí wọ́n sàwọn yíra bẹ́ẹ̀ báyìí gbogbo ọjọ́ mọ́rọ̀ ẹ̀sìn mufti alamu islami diyaru saudi ni ó kọ́kọ́ approve tí wọ́n á bí wọn ni ah ẹ̀mí sí àwọn ní kí kí tó àyè bàbá yóò dẹ̀rí náà wọ́n dára súnmọ́ mi kí wọ́n wò kí súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi kí súnmọ́ àrà ó ní ìwàmúlé ló múlé lọ nìyí ara mi sílẹ̀ ọlọ́run kẹwọn pẹ̀lú màmá lọ́fà gbogbo àwọn bá lè kí ìgbẹ́ náà tọ́nà bá yọ lókù tọ́nà bá yọ lókù inú kó sí àtijọ́ bí ti jẹ̀kọ̀ sáà ẹni wọ́n máa mọ̀ sìgá ìdáwọn èèyàn ará àrùgbó yìí yẹ̀ ọlọ́run sí àlọ́wà. Ààrẹ̀kùn sẹ́rẹ̀ àǹtọ́lá. Ẹ̀dàkùn ó ní ìbéèrè ìhun a ní sàbí láti Mando wọ́n ní ìjẹ́ ìgbàláyè wà fún higher purchase nínú Islam. Ah, ìgbàláyè wà fún ọ̀nà àrọ̀ pent wà ní sọ ṣe pé ọ̀rọ̀ mọ́tò ní one million wọ́n ni mo sọ fún ní one point five million àmọ́ màá sanwó ẹni two two thousand two two hundred thousand lóṣooṣù sábúrú mbẹ àmọ́ mo sọ mọ́tò ní one million tí wọ́n bá rà ní one point two million ṣẹ̀ṣẹ̀ màá rà fún ọ àwọn ọmọ bá sanwó díẹ̀ díẹ̀ one point five million ni ilé yorùbá ni five méjì lójú ọjà kan náà ni mo wà ní one million one point one one five ọba àtàwọn lẹ́ẹ̀kan náà ọba àtàwọn lẹ́ẹ̀mẹ́ àrùn mọ́ ọba àtàwọn lẹ́ẹ̀mẹ́ wá ọdún bẹ́ẹ̀ ó di ọba wallahu ta'ala alam náà. ọ̀dàkùn ẹni kejì eh, mọ̀tàdà bàbá yakubu láti michigan usa hmm. wọ́n ní asalaamu alaykum wa rahmatulah wa barakatu. wa alaykum salaam. wọ́n ní sheikh. Eh, mo bá wa ṣàdúrà fún àwọn bọ́dà tí wọ́n gbé ètò yìí kalẹ̀ kí àwọn èèyàn fi ń jàǹfààní àti máa béèrè àwọn ìbéèrè nítorí wọn lójú nínú ẹ̀sìn Islam láti ọ̀nà jíjìn káàkiri àwa gbàládùn àkìkì ọlọ́run àwọn lẹ́sàn ní ilé ayé àti ní alikiyama a sì tún gbàládùn àkìkì ọlọ́run bá wa fún yín ní ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà ẹ̀mí gígùn àti àlàáfíà tó péye kí àwa tí à ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ yín ká lè rí àǹfààní àti láti lè ṣe àǹfààní ìmọ̀ nínú ìmọ̀ tọ́lọ́run ṣe fún yín pẹ́pẹ́pẹ́ pé mọ̀lẹ́sádà bàbá Yakubu láti Michigan USA. ìwọ náà sọ bàbá Yakubu lẹ́sàn-án láti Michigan US ọlọ́dẹ gbàdúrà tó ṣe àwọn tó náà ń ṣètò náà ọlọ́wọ́ sọ wọn lẹ́sàn-án rí àwọn tó náà ń ṣe náà ọlọ́wọ́ sọ gbogbo wọn lẹ́sàn-án rí ń bẹ̀rẹ̀ wọn bá kó ṣe kí mi wógun látàrí dáadáa wàá tilẹ̀ hayati náà àlàtọ̀ àtìkì ọlọ́wọ́ bá jẹ́mi ogun lórí tẹ̀lé àṣìkò ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ kó sànù gbogbo wa ọlọ́wọ́ kó náà wá gbìyànjú àti gbogbo àwọn ikú náà ká gbìyànjú láti máa wá ìmọ̀ tí mo máa ń sọ ń pa bàbá wa abdulaziz gadi jos wọ́n tí ẹ bá ń sáré lọ́wájú tó kọ́ra bàbá ń sáré lọ́wájú tó bá wẹ̀yìn wò tí ọba ọmọdé kó máa tó gbogbo ẹni ilé ìwé rọ̀ wá kó ń kálukú náà gbé ká má rò fún àmọ́ dàgbà àbí wíyẹ pé kí ẹ̀ ń kálukú náà kárọ̀lù bọ́ kí ẹ̀ rọ́lù nìyẹn ó di alájì ìfẹ́ kí ẹ̀ rọ́lù nù kí ẹ̀ máa rọ́lù nù kí ẹ̀ rọ́lù ó di wa kí adam ti wá àbí kanjọ́ kan mọ́ ń gbọ́n àbí yẹn kí adam ní ẹ̀dẹ̀ kan ọ̀lọ́ mísírà kò dé ní wá fáwọn ìròyìn àwọn tó jábọ̀ lọ sí àwọn ẹ̀ ọ̀gá wù ló mú mi gbé bí àgbo fún bàbá yẹn kẹ́ni kan ọ̀lọ́ mísírà kò dé ní kó wá fáwọn ìròyìn tó tí wọ́n kàn forí jábọ̀ lọ náà fún ìtàwọn olùkọ́ ọbọ̀ láyọ̀ ó di wa kì í máa rọ́ọ̀lù wọ̀rọ̀ ọ̀nà tó bá níyẹn bá ti dá wàláyà ọlọ́run sí rọrùn ọlọ́run sí àjù tí náà tún ṣe ọlọ́run tó wá ṣe ìmọ̀lẹ́ sí rọrùn bá yí ẹ ó di ẹ ọlọ́run tó wá ṣe ọ̀bẹ̀kà àníyàn ni wọn àníyàn wọn kò dà wọn dà kájọ wa máa ó di wa àfẹ́gbẹ́ mọ́ bẹ́ẹ̀ wà máa fún ọ̀dà bíi sheikh kuran sheikh kuran ọ̀rọ̀ واتقوا الله ويعلمكم الله لكن أنا أبا أنا أبا ما قيمة أبا قيمة لا بركة نعم